tọ́ ẹ kú dédé ìwòye o ẹ̀yin akẹ́kọ̀ọ́ ṣé àlàáfíà lẹ wà ẹ mà kọ ọjọ́ mẹ́ta ẹ wá rí i pé àwọ̀ yín wá ń dán ojú yín wá ń dán dáadáa ẹ̀yin akínmádé òkú àìrí ni má bèrè ẹni o abigail ìwọ náà gan ọlọ́run lànà èmi ló dé <laughs> ẹ pẹ̀lẹ́ ẹ lónìí pẹ̀lú rẹ̀ fún ọlọ́run afẹ́kẹ̀sí ẹ̀kọ́ tí a ti ń bá bọ̀ yìí náà ni gbólóhùn èdè yorùbá tábàdàn sọ̀rọ̀ nípa gbólóhùn èdè yorùbá mọ̀ pé òye rẹ̀ yóò ti wáyé báyìí yékéyéké ohun tí gbólóhùn túmọ̀ sí àti mẹ́nuba apá apá kan nínú gbólóhùn ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá lónìí náà afẹ́tẹ̀síwájú níbi tí adédúró ẹja ẹ ní ká lọ ẹ rí i pé èròǹgbà wa náà pé kẹ́ ẹ sọ oríkì gbólóhùn bákan náà ni kí ẹ mọ ẹ̀yà àti oríṣi gbólóhùn nípa ìlànà lílò àti náà kẹ́ ẹ lè ṣe àfiwé àti ìyàtọ̀ tó wà láàrin ìlànà lílò àti ìlànà ìtumọ̀ the lílò we call it the the usage èkejì tá a mọ̀ sí semantics ọ̀nà tẹ́lẹ̀ gbà ní òye ohun tí gbólóhùn túmọ̀ sí nìyẹn ẹja wo gbólóhùn ni ìsọ tí ó ní ìtumọ̀ tó kún tó ní ìtumọ̀ ìsọ tí ó ní ìtumọ̀ any utterance that has a meaning then kí ló lè mú kí ló lè mú kí èpèdè e, e, ní ìtumọ̀ òun ni ọ̀rọ̀ ẹni kan tó bá ti ní ọ̀rọ̀ ìṣe nínú òun la mọ̀ sí gbólóhùn dandan ni kí ọ̀rọ̀ ìṣe kó wà nínú gbólóhùn tí ọ̀rọ̀ ìṣe bá ti sínú gbólóhùn wa kì í ṣe gbólóhùn ẹjọ́ ìfẹ́kẹ̀mọ̀ yẹn dáadáa òun náà tí ó wà ń bẹ̀ nìyẹn sọ ìlànà lílò ìlànà ìtumọ̀ ẹ pé nípa ìlànà lílò yẹn báyìí talking about the usage a ní gbólóhùn àlàyé tàbí gbólóhùn alálàyé bákan méjì ni ẹ i pé ó máa ń ṣàlàyé bí nǹkan ṣe rí àkọ́kọ́ ẹ rí omi dà sílẹ̀ ó sọ pé òun ti dé adé pa mí ní ewúrẹ́ adé pa ewúrẹ́ mi gbólóhùn àṣẹ kí ni ìtumọ̀ gbólóhùn àṣẹ nísìnyí this one is ní èdè Gẹ̀ẹ́sì explanatory nature gbólóhùn àṣẹ ni kí ni ìtumọ̀ àṣẹ command ọ̀yá ẹ̀rù báyìí kí ẹ tètè lọ ó ní kí wọ́n sùn jọ̀wọ́ yá mi lówó dìde dúró dìde gan gbólóhùn dìde sábà gbólóhùn náà nítorí pé ọ̀rọ̀ ṣe ni gbọ́ àdúrà mi olúwa yà sí ọ̀nà apá òsì àfi ń ṣe àfi ń pàṣẹ ni then gbólóhùn ìbéèrè when you are asking questions ìyẹn ni gbólóhùn ìbéèrè ṣé olú lọ ṣé o ti jẹun ǹjẹ́ owó wà lọ́wọ́ rẹ bí kí ni orúkọ rẹ ta ni ó mú ìwé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀ sí yẹn náà ẹni pé èmi wà tí a mọ̀ sí gbólóhùn onípọ́nà ẹ̀nà kí ni ìtumọ̀ kan pè ní onípọ́nà tí ìtumọ̀ gbólóhùn bá ti tó bá ti gbólóhùn bá ti ní ju ìtumọ̀ kan lámọ̀ sí gbólóhùn onípọ́nà that is when a, a, an expression or a sentence has more than a meaning òun lámọ̀ sí onípọ́nà wọ́n ní gbólóhùn yẹn àbíbèdè yẹn wọ pọ́nà náà ewu ewu àkọ́ kò rí ìbùkún ẹ wá rí pé kò rí ìbùkún ah, ìbùkún ẹ̀ wò. The fẹ́ sọ ní èdè gẹ̀ẹ́sì it doesn't see blessing then which blessing ó lè jẹ́ blessing orúkọ ènìyàn àbí kó jẹ́ ìbùkún what God gives what God blesses with ẹ̀rí bẹ́ẹ̀ pé gbóná yẹn ti níbi ìtumọ̀ kan ẹ̀wá ìgbà wọn kò rí ẹni tí orúkọ rẹ̀ jẹ́ ìbùkún èkejì orí ìbùkún níbi iṣẹ́ tàbí nǹkan tí ó ń ṣe níta mọ̀ sí gbóná òun ní pọ́nà nìyẹn lẹ́yìn kejì olúlé lé ọmọ àfin lọ olúlé ọmọ tí àfin bí lọ olúlé ọmọ tí ó jẹ́ àfin lọ ẹ̀wá ìgbà yẹn owó ẹ̀jẹ̀ ló ná owó tí ó rí níbi ẹ̀jẹ̀ tí ó ta ní ilé ìwòsàn ló ná owó tí ó rí nípasẹ̀ títa ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀ ló ná rí pé gbólóhùn ní pọ́nà ní owó pọ́nà kò ní ìtumọ̀ ìtumọ̀ kì í ṣe ìtumọ̀ kan ló ní so àwa sọ pé semantically it has more than one meaning ìtumọ̀ ní pọ́nà nìyẹn lẹ́yìn ká tó parí ẹ̀kọ́ yẹn pé gbólóhùn àyísódì a máa ń lo wúrìn nǹkan mẹ́ta là ń pè ní wúrìn uh, we call it a, a lexical or linguistic items tá a máa ń lò ní láti lọ gbígbóná wá sóde talking about negation negation ìtumọ̀ àyísóde negative expressions àkọ́kọ́ ni pé olú lọ agbóhùnwádìí gbólóhùn àyísóde báyìí olú kò lọ olú went ni èdè gẹ̀ẹ́sì olú did not go ee ṣe kì ṣe did not went o it's not correct <laughs> it's not correct i know you understand that ẹ ẹ tún wo lẹ́yìn eléyìí ẹ rí i pé àwọn gbólóhùn àyísódì a máa ń lo lẹ́ẹ̀kan sí à ń lo òun ìfúnni ẹgbẹ́ jíjẹ́ fún iná pẹ̀lú kẹ́hìndé jẹun kẹ́hìndé kò tí ì jẹun olú olú ti lọ olú kò tí ì lọ màá lọ mi ò ní lọ gbogbo àwọn àpẹẹrẹ wọ̀nyí ẹ tó máa bá wọn pàdé púpọ̀ ní google class yìí ní ẹ̀rọ ayélujára wa tẹ́ bá kíyèsí ẹ rí i pé lóòótọ́ ohun tí a mọ̀ sí gbólóhùn kì í ṣe nǹkan tí ó le púpọ̀ ìdámilọ́lá mọ̀ mọ̀ pé òye nǹkan tí mo sọ yí ẹ ọlọ́run lánàá náà ìwọ náà mọ̀ pé pé nǹkan tí mo sọ yí ẹ náà dáadáa bákan náà Abigail ń tiẹ̀ mọ̀ pé tí mo kọ́ òye dáadáa ọba òkè kí ó so ẹ̀mí wa ró kẹlẹ́yìn ti gbà a máa padà dé ní ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀ a tún máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àkókò yìí lẹ́ẹ̀kan so akẹ́kọ̀ọ́ mo rọ̀ wá ẹ̀ ṣiṣẹ́ kò ní kó ebi kò ní kó àìsàn wá nínú ayé wa nílùú gbàdé àìsàn lórúkọ ẹlẹ́dàá lẹ́ẹ̀kan sọ ẹ̀yìn akẹ́kọ̀ọ́ ó dìgbà kan náà ẹ ṣé o.